وكل ضلالة في النار على وقفنا الله àfi ẹ̀mí ìmúre rẹ̀ sí lórí àwọn orin tí ó ṣe fún ẹ̀kọ̀ọ̀kan wa pàápàá jùlọ lórí orí ẹ̀sìn abẹ́lẹ́ ọba sánú ọ̀pá alákọ̀ọ́sàlẹ̀ fún òjò dédé ẹ̀kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ wọn bá ti kọ́lẹ̀ mẹ́ta ṣe ìkẹ́ ọlọ́run lọ́dọ́ àti orin tí ò ní sẹ́kọ̀ọ́ ló bá nílò àwọn Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam kó bá àwọn ará ilé àlejò àwọn Muhammad kó bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wọn lẹ́yìn pátápátá àti gbogbo àwọn mùsùlùmí tá a tẹ̀lé mu. ẹ̀yẹ́ tí ọlọ́run ọba ọlọ́run subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim. ó ṣèròyìn àwọn ẹni rí fún wa nítorí pé èmi àtẹ́lẹ̀ gbọ́dọ̀ ṣe akín kágbìyànjú káwa náà wà nínú wọn nígbà tó lọ́wọ́ sọ́nà wàtò alábẹ́rù ni wọn oníwàlẹ́bí nàlá àdúgbò zòwò wọ́n ìgbà márùn-ún obìnrin láàbò márùn-ún òkèrè ọmọ ọlọ́wọ́ sọ́nà wàtò alá onírúurú ni àwọn ẹni rẹ̀. alẹ́dínà láàyè ṣàdúrà zoro àwọn ni wọ́n ti wọ́n jẹ́rìí sí nǹkan àbàjẹ́ tí wọ́n yé wítínẹ́sì ẹ̀ tí wọ́n yé kópa níbẹ̀ tí wọ́n yé darapọ̀ máwọn tó ń ṣe wọ́n yìí dà mọ́ọ̀nù obìnrin láàbò yìí tọ́ba rẹ̀ kọjá ní báwọn yẹn ti ń ṣe ìranù tí wọ́n ti ń ṣe tí ò dá ń ṣe tó takùn tọ́lọ́ tọ́bi ń wù àbàjẹ́ máa ń fún ìṣirò ọmọ àwọn ò lọ nílọ sàpọ́nlé wọn ní bá wọn kó pámẹ́ wọn ní bá wọn lọ́wọ́ sí. àwọn sábàkú wa àwọn ẹni ìṣíwájú tó yẹ pé àgbọ́yé wọn náà láàdúgbò àlùkùránì yìí nígbà tí wọ́n ń tó wáyà yìí wọ́n ní àlẹ́dí ìnara ayẹṣẹ àdúrà zoro àwọn tí wọ́n jẹ́rìí sí nǹkan ète nǹkan ìbàjẹ́ ẹnu wọn kò ọ̀pọ̀lọpọ̀ wọn ti fẹ́ sí nǹkan ìbàjẹ́ sí láàyè yìí ẹni àyáàdùn kò fa náà lọ́dún àwọn akẹfẹ̀ẹ́rẹ́ àìpẹ́ nínú òròyìn àwọn ènìyàn tó mọ̀ sọ fún wa ní ọ̀yẹ́ báwọn akẹfẹ̀ẹ́rí kópa níbi ìbàjẹ́ tó ń bá ń ṣe nínú ìbàjẹ́ òun náà ní tí wọ́n gbé kalẹ̀ lájọ̀dún tí ọlọ́run sọ̀rọ̀ wa sàádà tí kò fọwọ́ sí àti gbogbo nǹkan táyẹ̀ bá ń ṣe tí ò dáa tó ta kẹsìn ọlọ́ni wọ́n ìdá mọ́rùkù bìláàbù ní mọ́rùkù kìrọ̀ ọmọ tọ́ba ọjà ní tí wọ́n ti ń ṣèbàjẹ́ wọn ní bá wọn láwọ́ sí wọn ní kópa ń bẹ̀ wọ́n lọ nínú ẹni àpọ́nlé ní wọn ní dási. ibi làánú ti gbọ́ yé pé gbogbo táwọn yẹn bá ń ṣe tó tí ò fọwọ́ sí àlè kópa ń bẹ̀. ojú ẹ̀sìn náà tí wọ́n ní àbúrò àti ẹ̀fọ́ ojú ẹ̀sìn wò torí pé nínú ẹ̀sìn táwa yìí a gbọ́dọ̀ gbọ́ yẹ gbogbo nǹkan táwa ti mú láyọ̀jọ́ tí a mú ní àyájọ́ tẹ̀sí ní àbáyọjọ́ tàtàwá ní gbogbo ẹ̀ tó yàtọ̀ sí tẹ̀sí sílẹ̀ gbogbo ẹ̀ ọdún tá a fẹ̀sìn. ìbí láti mọ gbọ́ pé àwọn ọdún táwọn èèyàn ń ṣe ẹ̀rẹ̀ ní ẹ̀yìn tó lè ṣọ́ọ̀bù valentine hidu rafe rafe sana alimọlẹdiya apinu yẹni àbí hidu miladi isa christmas ni àbí hidu mọlidi nabawi àbí mọlidi alẹbi ni àbí hidu lihijira alihitifali bilhidi bilhidi alihijira kama n sọdọ hijira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ obìnrin àti hidu Ee ká ní idul abdulfal ọdún ọmọ kéékèèké idul aba ọdún àwọn bàbá bàbá idul umahad ọdún àwọn ìyá ìyá àti gbogbo ẹ̀ lọ nínú àyájọ́ fáwọn ṣe àmì báwọn sí obìnrin orí tàwọn olóòṣà ọlọ́bàtálá ọlọ́sùn gbogbo ẹ̀ pátá láàmù ní kàdà torí pé ó takò ẹ̀sìn ìyẹn kọ́ nínú bùn Malik rọ́dí ọlọ ànìhùmá olùwàdúrà Muhammad sọ̀rọ̀ sọ́lá nígbà tó dé ìlú Madina oníwàlá òun yàwó máa ń yẹlẹ àbúnẹ̀fẹ̀ ó láwọn ará Madina wọ́n ní ọjọ́ méjì tí wọ́n fi máa ń ṣe ayẹyẹ sẹ́nẹ́mọ́ńsàjọyọ̀ sẹ́nẹ́mọ́ńdọ́nú láàrin ara wọn.

ọdún àwẹ̀ torí méjèèjì tọ́lọ́ ojú rọ́pò yìí ẹ̀rí tẹ́ ń ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ pátá ẹ̀gbọ́dọ̀ ràwọ́ ẹ̀gbọ́lẹ̀. bákan náà ni àlébà mọ̀tàlá inú hadith ìyáwá Aisha àlà anha nígbà tí Abubakar tó jẹ́ bàbá ìyáwá Aisha tó wọlé tó wọlé ìyáwá Aisha àtàwọn ọmọbìnrin tí wọ́n fi àwọn ṣeré ó fẹ́ pọ̀ fún àmìlú aṣọ fún pé ní kó fi wọ́n lẹ̀ tó pé nínú lèkó lèkó ọmọ ẹ̀yìn gbogbo òjò ló ní ẹ̀yìn wàhálà ẹ̀yìn dùnà èyí bá ń ṣe lọ́dún tiwa ìyẹn pé bá àgbọ̀dọ̀ bá àwọn ẹ̀mí ìṣe tiwọn ní láti máa gbọ́yé pé ọdún ṣíṣe ẹ̀sìn ni èyí tí ó bá ti sáfó ní tí ẹ̀sìn wọn mú wá àwọn òní bá wọn lọ́wọ́ bẹ̀ kí á wọ́n ṣe ọdún kọ́mọ Eidul Milad alimọ̀sẹ̀sì ṣe ọdún Christmas wọ́n fi wẹ ọjọ́ tí wọ́n bí àdéhùn wa Isa alayhi salam bákan náà sọ́mọ́ tó wọjọ́ mélòó síwájú ọdún Eidul Fitr ọdún Happy New Year ẹni tí wọ́n ń pè ní ọdún táwọn ń sọ ọdún tuntun à ń bọ́ sọ́dún míì eléyìí nínú tí àwọn èèyàn gbélẹ̀ tí ò ní àdá tí ò ní àkọọ́lẹ̀ ni àdébíwá Isa alayhi salam tí wọ́n fi pé rí gan pé àwọn ń ṣe ọjọ́ ọ̀bí rẹ̀ ìjọ nẹ́bí ànẹ́bí wa ìfà òun gan-an tí ọlọ́run rán gẹ́gẹ́ bí ànẹ́bí ọlọ́run kò ṣe àwọn tó ń ta olùgbò ṣe lẹ́yìn lẹ́yìn làwọn àkàndé nàgbé e lẹ̀ ẹnìkan àwọn ti ṣe ọjọ́ ìbí wa àlejò wa Isa alayhi salam. jẹ́gbà àwọn kan náà ti dé lẹ́yìn àti àlejò wa Muhammad sọ̀rọ̀ sáré káwọn ọtọjọ bíẹ pẹ̀lú kọ ṣe àwọn ànàkọrọ lẹbi ànàkọrọ tuntun gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí náà ń ṣe bákan náà yìí tọ́pẹ̀ ní ọdún ráàtò sánà pé àwọn olú ọdún tuntun ìyẹn náà ajọ pé yọ pé ọdún kan ní ẹgbẹ́ àwọn olóńṣà nínú rúù ni wọ́n nígbà tí ẹ̀sìn kìrìsìtẹ́nìtì tó wà wà á wọn nànà ẹjọ́ yìí rẹ̀ wọ́n bá gbé ẹbọ yìí wọnú rẹ̀ kẹ́kẹ́ àwọn fíṣà ìyájọ́ fáwọn bọ́ fúnnu ọdún tuntun á mọ̀ pé àtàkọ́kọ́ àtẹ̀kẹ́jì kò sí tó ní àkọọ́lẹ̀ ń bẹ̀ lọ́dọ̀ ànẹ́bí ọlọ́tọ́lọ́wọ́n ẹ̀sọ́ fíṣà ànẹ́bí àyíká àlè ìsàlám àyíká àwọn tọ́lọ́wọ́n ń tẹ̀lé lẹ́ni èyí sí lànà rẹ̀ ni wọ́n ń tẹ̀lé ìjọsìn tó mú wá kọ́ ni wọ́n ń ṣe ìtòkè lọ́dún kọ́ ni wọ́n ń ṣe gbogbo ohun tí wọ́n ṣe àdáadáa lẹ̀ ni tí wọ́n gẹ́ kájọ wá sọ pé mùsùlùmí tó ní ẹ̀fẹ̀ bá wọn kó pa lórí ilé ẹ̀yìn ẹrú ti ọlọ́run ibi láti gbọ́ pé ní kò kò bá mu fún mùsùlùmí kankan kó máa lóun kópa níbi àyájọ́ ọdún Christmas kó máa lóun kópa níbi ọdún New Year torí pé ní àwọn tí wọ́n ń ṣe gẹ kò sákọọ́lẹ̀ fún wọn kájọ wá ẹni tó jẹ́ mùsùlùmí tí è sára wọn ẹtí bá fi ń bá wọn kọ́ ṣe tí wọ́n jọ ń ṣe nítorí bá jẹ́ pé tí wọ́n lọ́dọ̀ náà ó ló máa rí torí pé àlejò wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kí ìtòlù rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ sí al-Imam Abu Dawud tó gbà wá àlejò wa Muhammad sallam onímọ̀ tàṣàbà àbíkọ́wé fàáwà minhum ẹnikẹ́ni tí bá ń kọ́ ṣe àwọn èèyàn kan bẹ́ẹ̀ tó ń na náà fẹ́ máa bá wọn ṣe fà wà mí nìkan á sì máa ra wọn ni. ẹjọ́ náà àwọn ẹni rẹ̀ wọn náà wà wọn kọ́ ṣe àwọn tó ti síwájú wá mẹ́ẹ̀sì yìí lọ́gbó délé mẹ́ẹ̀sì á ọmọ wọn láwọn ẹni bí àwọn ẹni burúkú ti bínú sí wọn náà bá ní torí pé ní àwọn àti ìdí ọlọ́wọ́ sọ́nà àtàlà ní káṣe òun kọ́ ni wọ́n ń ṣe ẹnìkan tó náà bá wá bí tí wọ́n ṣe ń bàbàrà tó wá ń kọ́ṣe wọn sọ́jọ́ wọn ṣe tí wọ́n ṣe tó bá jẹ́ pé wọn lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ó lè máa tẹ̀lẹ̀ fún ẹni náà torí pé ní ọlọ́wọ́ sọ́nà àtàlà ètò fún wa ní alukur'an ọlọ́niyá ayọ̀ lẹ́dínà àmàlù ẹ̀yìn tẹ́ ìgbọ́n náà bá gbọ́ láti tẹ́kìdùlì yẹ̀húdà wà ní sọ́ọ̀rọ̀ àwòlíyà ẹ má mú àwọn yẹ̀húdí àwọn júù wànàtọ́rọ̀ àtàwọn kan yó ẹmọ́ wọn ní áwòlìyà ẹmọ́ mu ayò ẹmọ́ mu wọn níwọ̀dé ẹmọ́ mu ọba àwọn ara wọn nílẹ̀ ní ẹjẹ́ ká máa bára wọn ṣe tó máa ti Christmas ẹfún wọn ara wọn kájọ máa ṣe tó máa ti níyẹ ẹfún wọn ara wọn máa ṣe. torí pé àwọn náà lẹ́jọ́ gbé kalẹ̀ láàrin ara wọn ọlọ́wọ́ ni ọmọ yàtọ̀ wọn láwùn mí nǹkan ẹnikẹ́ni tó bá ní tọ́lọ̀ ń sọ ní òun ò gbọ́ òun máa bá òun máa kọ́ṣe wọn àná òun mú lọ́rẹ́ ayò àwọn ọdún wọn lòun máa ṣe ọlọ́run bá sọ́nà ọ̀tá alá ó ní ọmọ yàtọ̀ wọn láwùn mí nǹkan fàdí náà wù mí nìkan ẹnikẹ́ni fàdí náà wù mí nìkan ẹnikẹ́ni tó bá kọ́ṣe wọn nínú yìí òun náà ti dára wọn nù torí pé iná mọ́ àlá àyà sí ìkọ́mọ̀ bọ́ọ̀lù mi ọlọ́run bá sọ̀rọ̀ náà wá sàálà òní pọ̀nà mọ́ ẹni tó bá já lákòtí òtí tó já mòtí tó kéèyàn rí tọ́lọ́ bá sọ̀rọ̀ náà wá sàálà kó pè lẹ́sìn kó mọ̀ ṣe kó rí tọ́lọ́ òpè ní ẹ̀sìn tó jẹ́ nu gbọ́ni tó jẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ pé òun ni wọ́n ń tọ̀ òjẹ́ tó rọra mòtí tẹ́ni tó lẹ́ni tí ń ṣe tí ò dá tó ta kẹ̀sìn tó lè wọn bá kópa bẹ́ẹ̀ fún àwọn òníjẹ́kójú tí àwọn òjò ọmọ ẹṣẹ́ ni bákan wọn wá sọ́nà wá sàlá nínú ààyè yìí ọlọ́ni yá ayé ẹlẹ́bí náà ámànù ẹ̀yin tẹ́ gbọ́ náà wá gbọ́ láti tẹ́kìdù àdúwì wọn àdúwàkùn àwòlíyà ẹ má mú ọ̀tá mi àkọ́tá yín lọ́rẹ́ ayò ọ̀tọ̀ ọlọ́run ẹni tó fi tọ́lọ́run bálẹ̀ tí ó ṣe ọ̀tọ̀ ọlọ́run ẹni tó ń rí làǹdẹ̀ táwọn ànẹ́bí ọlọ́run rìn ọlọ́run ẹ má mú ọlọ́rẹ́ ayò ẹ̀sọ́dún ẹ̀ máa kí wọn ẹ̀jọ̀ máa kẹgbẹ́ ń bẹ̀ rírà pé tó bá ti sáyé láyé tó bá ti sáyé láyé lọ́dún èèyàn gbọ́dọ̀ ṣe ni ẹ̀jọ̀ máa ṣe ẹ̀ máa kó wọn ẹ̀ máa dẹ́gbẹ́ pọ̀ sí yóò máa dẹ́ pé gbogbo ẹ̀sọ́jọ́ ń ṣe yìí náà nìkan ni yó ọlọ́ba sọ́nà wa sọ́ra ó ní ẹ má ṣe bẹ́ẹ̀ ká ẹ máa fi fẹ́ràn sí wọn torí kí ni wàkọ̀dé kápá òbí mọ̀ já àkómìnà hàk torí pé tó jódodo tọ́lọ́ ń fi ráwọn àlẹ́bí ọlọ́ tó yẹ kẹ́ ẹ tẹ̀lé àwọn bá kó ṣé ẹjọ́ ń kírun sẹ́yìn sí i àbíjọ́ bẹ́ẹ̀ lọ ìdí sáwọn ọba yín lọ. ìtọ́lọ̀ ní kẹ́ẹ̀kẹ́ àwọn tako ètò ìjọba ọlọ́ ẹ̀yìn sọ́dọ̀ rẹ ọlọ́ba sọ́nà wa sọ́nà ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ síbẹ̀ torí tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ ní iwájú ọlọ́ọ̀ba ni. bákan náà lọ́wọ́ sọ́nà wa sọ́nà ó jẹ́ pé wà láàyè mí ọlọ́ni látẹ̀jù kọ́ọ̀mù yùmínú

ó ju gbogbo àwọn èyí lọ ìtọ́nà bá fanu ata aláṣọ bá fẹ́ láàfẹ́ àwọn tó bá kọtọ náà àní mú wọn lọ́rẹ́ ayò títọ́ bá ń ṣe tó tako ẹ̀sìn àní bá wọn ṣe bákan náà ìmọ̀ bá wọn ṣe yìí tó yẹ pé yẹn wọn ni ìṣẹ̀lẹ̀ ìlànà wọn tí ni tó la tẹ̀sẹ̀lẹ̀ ó nà fánànà mọ̀nkáànà kọ́bìlà kù ẹ̀ máa tẹ̀lé ìlànà tó ti حذف الكذبة بالكذبة حذف الكذبة بالكذبة ní títẹ̀ntẹ̀lé ìtọ́ba tẹ̀lẹ̀ inú fẹ́ ṣe ìtọ́ba pè lọ́dún lẹ̀ inú fẹ́ pè lọ́dún ìtọ́ba tó ń tẹ̀sí wọn lẹ̀ inú fẹ́ ṣe. àlébi ni ẹ mọ̀ mu wọn ní ọ̀rẹ́ ayò ẹ̀sà wà lọ òdákàlù òdókòrò dùn. àlébi dẹ́kadà máa ń wọ ìtẹ̀lé ìtẹ̀lé ìtẹ̀lé ìtẹ̀lé abọ́jú bóyá yẹ pé wọ́n fẹ́ wọnú o lábẹ́ àpáta ní wàhálà ń dá àbí kò abílíńtì àbí o àlébà ni bó ṣe wò ó kú tó tó bá wọ bẹ̀ tàdàkàlùtùmù ẹ̀ ní òun sáfẹ̀ ni wọ́n tó tó tó tó tó tó ni àlébi ni ẹ má ṣe bẹ́ẹ̀ bàbá mi sọ ilé ìfọ̀n sọ̀hábà àwọn sábà lọ kéde ẹgbẹ́ yẹn wúdí àtọ̀nà sọ́ra lọ sọ àlébi sáfẹ̀ ni ò bá dé tí ò bá sà wọn ìyẹn pé tó bá ń ṣe lẹ́ni lẹ́yìn ló fẹ́ ṣe kọ́lẹ̀ lónìí mo fi ṣe ẹ̀rí fún wa ẹ̀mí ò rí fún ẹ̀kọ́ ni yóò ṣe báyìí ẹ̀ka náà mọ̀ ṣe ìjọba ti ṣe tọ́ba ti ṣe ní tọ́ba ti gbélé lánà gbélé rọ̀rí náà ni ó ní kí àwa náà mọ̀ ṣe gbogbo orílẹ̀ yìí tí ò bá mu nínú ẹ̀sìn ìyẹn ló pàṣẹ pé ní àní bá wọn kópa nínú àwọn àyájọ́ tí wọ́n ń ṣe yìí torí pé kò lẹ́sẹ̀ àwọn mùsùlùmí a ní ẹ̀sìn wa tó dúró déédéé àti lọ́dún tí wàá tọ́lọ́ wa sùnwánú wa tààlà tó fi rán níbi àwọn muhammed rasala ọlọ́wà sùnwánú wa tààlà oníwà lẹ́bi arsala rasulahu bil huda ọlọ́wà ti gbé ọ̀nà ẹ̀mọ̀ fánẹ́bí ó fi ọ̀nà ẹ̀mọ̀ náà níbi wa muhammed wà dídì hak àdídí jẹ́sí òdodo ẹ̀sìn tó dúró déédé ọlọ́wà ti fi rán níbi àwọn rasala ara rẹ̀ náà lọ́dún tó dúró déédé wà ìjọsìn tó dúró déédé ìwà tó dúró déédé àṣà tó dúró déédé ìmúra tó dúró déédé nítorí kíni líyùbí yíra wò aláàtì nìkólè ọlọ́run kò lè bá àbórí tí àwọn ẹ̀kọ́ yàn kírísítẹ́nì ń pè lẹ́sìn kò lè bá àbórí táwọn ẹ̀jú ń pè lẹ́sìn kò lè bá àbórí táwọn ẹlẹ́bọ̀ ń pè lẹ́sìn wákàfà mi láàyè ṣẹ̀hídà ọlọ́run jẹ́rìí fún tóun sọ yìí. yẹ̀mọ́ nígbà tó wá ń tẹ̀lé kọrin yó tó ń bá a sọdún rẹ̀ tó ti máa takùn tọ́nà ọba sọ yìí tó dodo ló fi rán níbi nígbà tó bá ń tèmí àkọ́kọ́ ọ̀gbà pé ọdún mi tó wà tá a lè ṣe ìlànà ìlú mi wà tá a lè tẹ̀lé bákan náà lọ́nà kó lè bá àwọn orí gbogbo ẹ̀sìn nígbà tó ń pọnú ní fọ́tí ta tí wọ́n náà fọ́tí ta ìwà àmàmà rẹ lẹ́yìn náà ń bá ń ṣàjọyọ̀ bó lọ sí fẹ́kì ìsìlámù borí nígbà tó bá ń gbé kọ́ni yóò lárugẹ. eléyà gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ a gbọ́dọ̀ mọ ẹ̀ńtà ń ṣe nínú ẹ̀sìn wa kábẹ́rù ọlọ́wọ́ wa torí gbogbo àwa mùsùlùmí wọn ń bá wọn ṣe ní ìtọ́ bá ti yàtọ̀ sí ẹ̀sìn wa ẹ̀yẹn ló ṣe ọlọ́wọ́ wa sábà gbélé yé àyíká gbọ́ yé pé tí wọ́n bá ń ṣe nǹkan yìí àwọn nǹkan tó àti takò wọ́n pọ̀ ara rẹ̀ ní ádámù fi àyájìhùn àní máa kí wọn pé mọ̀ fún ọdún òní ìtọ́lá kò wò ọ ní dáhùn fẹ́ má ti eléyìí sọdún tèmi ẹlòmíràn yẹn á sọ mí lẹ́nu wọ́n sọ mí lẹ́nu òṣìṣẹ́ kan ló ń tiẹ̀ ṣùgbọ́n lè wá bínú ọlọ́run láti fi wá ìyọnu èèyàn jẹ́ ìwọ abámu bí torí pé ní táwọn èèyàn bá yọnu sí ẹ ibi ìbínú ọlọ́run èèyàn lè rẹ lọ́rọ̀ àìsí wọn àìsí wọn já torí pé ní ìtí wọn ń ṣe ìtí ò lákọọ́lẹ̀ ni ìyẹn ló fà á ṣẹ̀fẹ̀ bá a ti ń ṣe tẹ́lẹ̀ náà làwọn máa ṣe bákan náà nínú rẹ̀ òun náà ni a bá wọn kópa nípa wípé ní káwa náà wá ní múra kan fáwọn láàmú àbí ká máa lọ wa wò ti ní ọdụ ni àbí wọ́n yẹ pé nǹkan tá ìṣe tẹ́lẹ̀ kọ́nu yìí tó dé ẹ̀rí àní ṣe torí pé ni alimọ bin sẹmi ya sọ ni adọbi allah أي أمر من الأمور في هذا اليوم الذي هو عيد الكفار àwọn nǹkan tó ṣe tẹ́lẹ̀ mọ́ wà á gbé síjọ́ nǹkan lọ́sẹ̀ wọ́n náà bá náà tọ́dún ó wọ́n náà náà mọ́ adìẹ wọ́n ìwọ náà ń bá wọn ṣe ni tọ́lọ́ ọ̀pá lánà ọ̀pá ń gbẹ̀ta láàrin ọdún tó lọ bí ọdún ọdún yóò ti parí ọba gbé tọ́jọ́ ìwọ náà ń bá wọn ṣe ni ọ̀yìn náà máa tẹ̀jà á lóun ìrìn àyà ṣùgbọ́n jọ ìwọ ló kà kún mi rú àwọn ọjọ́ yòókù ni wọ́n ti dùn láìpẹ́ kọjá ìtó dé bẹ́ẹ̀ náà ni wàá ti lò ó pàtàkì àǹdà ṣe àǹdà mìíràn tí wàá fẹ́ǹkẹ́ kò ṣẹlẹ̀ níjọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n náà bẹ́ẹ̀ náà ni ọ̀ọ́kà kún ẹ̀yẹ ń sọ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí ni mùsùlùmí tó gbọdọ̀ gbọ́yé bákan náà wá ní ṣe pẹ̀lú nítorí ṣe pẹ̀lú àwọn ẹni lọ bímọ wa ọlọ́run bá gbẹ láyè òbí tó kọ́ díẹ̀ láti mọ lọ bí tí ìwọ ti rí jẹ ẹ̀mú rẹ pàápàá jùlọ ìwọ tó dá tó yẹ pé ìwọ náà lọ dá sí ara rẹ ṣe tó ọ̀sìn lẹ́nu ẹ̀rì nìkan káyipẹ́ náà ìjọba lè fún ọlọ́run lé ìfún ọlọ́run lè fún ní ìpè akọ́dún náà mọ̀rọ̀ ẹgbẹ́ ọlọ́run lọ́bi jẹ́ rẹ iṣẹ́ ọwọ́ kan lọ ń ṣe ń wọ́n wọ́n jáde ń jọ bó wọ́n ṣe ń jáde ní àwọn ọjọ́ yòókù torí pé kí ni eléyìí òní tí wọ́n ń ṣe kí ọdún láwọn ṣe ọdún gbogbo ẹ̀ ṣe àkíyèsí rẹ̀ bákan àgbọ́dọ̀ wá fi àwọn ọmọ wa lẹ̀ kàmọ́ wọn tẹ́gbẹ́ lórí tí wọ́n ń ṣe ìyẹn ni Umar ibn Khattab ló sọ fún wa nínú rẹ̀ ó ní àdá àbúlá ìfì àyà àjèjì ẹ̀jìnà sáwọn ọlọ́ níbi bákan ló sọ náà rẹ̀ wípé ẹ mọ́ wọlé tó àwọn nàtọ́ra fíkà náà nìsín nínú ṣọ́ọ̀tì wọn àbí nígbà bá ti ń sọdún ó fàyín náà tó sọ̀tọ̀ bá sẹ́yìn ti lọ àlẹ́ yìí torí pé báwọn ń pè lọ́jọ́ náà ṣe ìbínú ọlọ́run ń sọ̀kalẹ̀ wọn lórí mbẹ́ ìgbọ́n náà abẹ́ máa pín ibi ìbínú ọlọ́run gbogbo eléyìí tí kò bá mu ní kọ́lọ́ba sọ́wọ́n náà الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ́ ń sọ lọ kí ẹnì kọ̀ọ̀kan wa ká páyà ọlọ́ àwọn ìpín ní gbogbo àsìkò wa tí a ń lò yìí tó kéré àti tó tóbi bẹ́ẹ̀ ọlọ́mà sọ́nà wa ni ó béèrè ibò la ti fún wa ara tá láti kó wa sí náà ká fi sí tọ́lọ́ gbogbo ń tá a fi yapa tọ́lọ́ ká jìnà sí ara ìyàtọ̀ tọ́lọ́ ìpínlẹ̀ lọ àsìkò rẹ̀ láti máa bá wọn ẹ̀rú dé àbí náà sọ̀rọ̀ àbáwọn ẹlòmíín náà kẹgbẹ́ níbi sẹ́pẹ̀ ní àyájọ́ ọdún táyé wọ́n ń ṣe títí ètò tí ẹ̀ ti mú wa irú rẹ̀ òun náà ni ọdún new year táwọn ọmọ kíra wọn táwọn ọmọ ìtayẹyẹ tí wọ́n máa múra gbogbo eléyìí tí kò sí ni ká má fọmọ wálẹ̀ ká má má kíra wálẹ̀ wọ́n ra ń tọ́ ra fọmọ rẹ̀ ń gbà ó yẹ kí wọ́n náà ra ọmọ ra blóńblóń ẹ̀ẹ́kọ́ mina mí náà kó náà máa fọdún nì àbí kọ́ bá wọn gbogbo eléyìí tí kò dáa ní káyà jìnnà sí. ẹ̀wà nínú òrùjú máa ń fún wa pé agbọ́tí Christmas ṣùgbọ́n gbogbo aláwọ̀ ọdún tuntun àkọ́kọ́ náà ka tó gbé kalẹ̀ torí oṣù ojú ọ̀run bí ń ka ọjọ́ ayé wa ìyẹn tó ṣàlàyé eléyìí fún wa ọlọ́run ti sọ oṣù lọ́dọ̀ ọlọ́run oṣù méjìlá àtọ̀dọ̀ ọlọ́run kèé ṣe january february náà lọ́lọ́run recognize ọlọ́run ashara shahara ọlọ́run ka ọjọ́ bá fi ka ọjọ́ ayé lọ́dọ̀ ọlọ́run ọba oṣù méjìlá ni ìgbà ni eléyìí ti wá wà láti tó ti dá fún màá yẹ kó oṣù báwa ń kà gẹ́gẹ́ ní ìgbàgbọ́ àwọn eléyìí dé lẹ́gbẹ́rẹ́ òde ẹja wọn ka ilé ẹni wọn ka sílé méjìlá tó jẹ́ kòmí ní pékèrè kan náà ni torí pé ìtì ọlọ́ni áká yìí oní bá a ṣe ń òun sì ti wọ́n ọlọ́ni nígbà tó ti dáná máa tilẹ̀ lọ́nà ti gbé lẹ́bẹ̀ eléyìí ni àwọn fi ń kájọ́ ká máa sọ pé ní ẹ nígbà a ti wá bọ́ sí tuntun wa fi ń ka oṣù yìí nínú Islam tá a bá bọ́ sí oṣù kò sínú èsì wa kálánṣà àyájọ́ yẹn ní hijira pé abàtì ẹ̀sẹ̀ ti àwọn akọni yó ti hijira tiwa náà lóde yìí báwo bá ń sùn ní oyè káwé oyè káfíń kẹtọ́ wà special donor ààrẹ rí fún àwọn ẹni ìṣíwájú wa wọn ṣe torí pé. àwọn ọjọ́ yìí àwọn oṣù àbíkájọ́ lásán ni kèsè ń a máa fi ṣe ayẹyẹ ìtò jẹ́ ayẹyẹ ọdún bẹ́ẹ̀ ọlọ́mà sùnánù àtàlà ó ti ṣàlàyé rẹ̀ fún wa káwọn ní gbogbo anáà lélẹ́ ìjọ gbogbo àtàbí kó tuntun kọ́ mọ̀ eléyìí ṣùgbọ́n tó òun náà ló ọ̀run ìyẹn ló bá fẹ́ pé tó bá ní ọkà nǹkan nínú oṣù kọ́ ọkà nínú ẹ̀sìn kèé ṣe ẹ̀rí èyí tí ọlọ́run aṣọ́nà wa tààlà tí ó gbé kalẹ̀ òun náà ẹgbẹ́ ni a ń fún wa ní ẹ̀rọ pélé ní gbogbo wa ọdún gbogbo wa n'i o torí pé ní ọlọ́run aṣọ́nà wa tààlà kò fi lẹ̀. bákan náà nínú àwọn ìkẹtẹ wa máa ń bí afẹ́ wọnú ọdún tuntun pàtàkì mọ oríṣiríṣi àdúrà ti ń tẹ tó sà ẹlòmí ti ń ta ambil ẹlòmí ti ń kéde lórí social media pé pàdé wá ní báyìí àdúrà bẹ̀rẹ̀ ọdún wá tún wọn láwá tún ọdún rẹ tò wá oríṣiríṣi nǹkan làyìn ó máa sọ àwọn tó sì máa sọ eléyìí náà àwọn àfáà ni tó pé ń kálukú ti wá rí tọ́nà tí e jẹun ẹ̀rí ẹlòmí ò tẹ pé sí nǹkan ìta kẹsì sóhun tá fi rí nǹkan jẹun bẹ́ẹ̀ náà ni ó máa fún àwọn èèyàn pé jẹ́ ìlàbọ̀ sínú ọdún tuntun ìgbọ̀wọ́ làá bẹ̀rẹ̀ ìkàlùkù máa gbàgbó dání yóò mọ retí rẹ̀ bí ẹni tí ń retí kóòrùn wọ̀ tí ó sínú yóò mọ retí aago méjìlá tí ìtọ́nà ò fọwọ́ sí aago méjìlá bá lù àwọn wọnú ọdún tuntun nígbà tí yorùbá ti gbọ́ tọ́lọ̀ tẹ́lẹ̀ yóò dẹ́lẹ́ yà ó máa ti gbé káàkiri àti wọnú ọdún tuntun ọdún kan ti lọ ìmí ti dé táǹpì lọ́dún fún yín lẹ́yìn tó ń sọ fún yín pé aago méjìlá mẹ́rìnlá máa ń bẹ̀rẹ̀ ọjọ́ nínú Islam ẹ̀rí ìtọ́jú pẹ̀lú ọjọ́ nínú Islam yóò bẹ̀rẹ̀ nígbà tí òòrùn bá ti wọ̀ tóòrùn tó ní bá ti wọ̀ àtìbọn sọ́jọ́ nínú ìgbà ni ó ti parí tóòrùn tó lábá ti wọ̀ ìjọ kan lọ ọ̀sán kan àtòru kan náà là ń pè ní ọjọ́ òru yóò síwájú ọ̀sán tẹ̀lé náà lọ́jọ́ kan kò dàrú èè bọ́ọ̀ bá láago ọ̀dà yìí mọ̀ yìí tẹ̀síwájú wáyé tó rọrùn ni tọ́ba ti wò kébà tó ń bá ti wọ̀ àìpé ọjọ́ júmọ̀ tá a wà lónìí ó ti lọ ọtí mọ́ sí sátọ̀dé nu ṣùgbọ́n wọn là ń dágbé dání a máa fara wa ẹ àgbo méjì láti fẹ́ lu o tó bá ti lù ẹ má tún gbà wo ìgbà wo ní abọ́ lọ́dún tó tó àwọn aṣáájúà ìbí ẹ̀kọ́ ni ó dé ó yẹ̀mù làwọn mùsùlùmí náà mọ ó yẹ̀mù ẹ̀rí tẹ́lẹ̀ wọn ṣe àdúrà wọn là ní nẹ́fìlà kan àwọn ó yẹ tó yẹ lánàá tó yẹ ń jẹta ọwọ́ àgbẹ̀ tí ọjọ́ ìrìnà ọdún tuntun níbo la ti lélẹ̀ táwọn kọ́kọ́ yàn ewé yẹn fi káwọn náà ti máa wà wà kú wà káwọn wà wà kú ká bẹ̀rù ọlọ́run ìtẹ́sí bá sọ ní káwọn náà dúró lé lórí tá a bá fẹ́ jẹ́ ní ire lọ́dọ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ jẹ́ ní ire ìyẹn ni ká gbìyànjú ká jìnà sí irú ìlànà tí wọ́n ń dálẹ̀ yìí pàápàá jùlọ àwọn tó jẹ́ mùsùlùmí sọ́mọ sàn wá nínú mọ́ṣáláṣí wọn láti ná fúláwà ni ẹni kíni kan lọ́sàn ni onísùnfì kan ni ilé kéwu wa ni àbí ìjọ kẹta ń lọ kò sí ní gbogbo sọ béèrè pé tá ń ṣe náà wọn ànẹ́bí ọlọ tá náà sọ̀hábà tá ń náà tó tẹ̀lé sọ̀hábà ó mọ̀ pé ìlànà ike ṣe lànà tàwa mùsùlùmí àti tó bá jẹ́ pé èyí tàwa mùsùlùmí gan kà ní ọ̀gbọ̀rọ̀ ní ọjọ́ kẹfà tó pé ọjọ́ yìí ó ń mu ní mo fi ṣe ayẹyẹ yàtọ̀ sí tí ẹ̀sìn gbélẹ̀ gbogbo eléyìí tí ó ṣe pàtàkì fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa ni. bákan náà nínú tí a gbọ́dọ̀ jìnnà sí pé ìmọ̀ràn ràn wọ́n lọ́wọ́ nínú ìlànà tí wọ́n ń ṣe yìí àwọn òkúrò dáńtí ó bá ti da àìrán rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ ọlọ́ba subhanahu wa ta'ala oníta àwànù alàlùbírì wà dákùwà ẹnra yín lọ lórí ntẹ́ẹ̀fì bẹ̀rù ọlọ́run ẹnra yín lórí àlùbírì iṣẹ́ rẹ tọ́ba rẹ tó ń ṣiṣẹ́ rẹ lọ́wọ́ tọ́ba rẹ tó ń ṣiṣẹ́ dára rẹ lọ́wọ́ iṣẹ́ ìfáyọ̀ ọlọ́run kó lọ́wọ́ bójú owó lọ́ọ́ fi kó lọ́wọ́ ni bójú ọ̀rọ̀ ẹnu ni bójú ẹ̀kọ́ tọ́ ni ni bóyá gbára tí wọ́n nẹ́ni ni bóyá ju àná wàá fi ràn lọ́wọ́ kó lọ́wọ́ ta iṣẹ́ rẹ lẹ́nu iṣẹ́ tó ti bá ti rí iṣẹ́ rẹ iṣẹ́ tó ti rà sí ìfọ̀ ẹ̀ ìwọ́n ló mọ̀ ní ládá lórí ẹ̀ ọlọ́run wà láàtà àwọnú àlàlí ìsinmi ní ẹ wà ní lórí iṣẹ́ ẹ mọ́ rìn lórí ẹ̀ tí ń ṣe tí ń kọjá là nínú ẹ̀sìn ẹ̀mẹ́kùn lọ́wọ́ yẹn la ibi fún oníbídíà lọ́wọ́ oní tó bá fẹ́ ṣe mọ́lúdì àníkún lọ́wọ́ bá a kó gbé wá ń rìn lọ́wọ́ àlọ́ ra tó fẹ́ tó fẹ́ ṣe tí ò dání. bẹ́ẹ̀ náà ni àwọn tó ń ṣe ọdún tó fọwọ́ sí àníkún wọn lọ́wọ́ ara àpò lọ́wọ́ òun náà ni pé ìtí wọn ò fi ṣe ìwọ́n náà máa ń bá wọn tàtọ́ ìdí ìtàtẹ́lẹ̀ ẹ̀rọ mi àwọn ò bá ń ṣe òṣùgbọ́n òwòdọ̀ blọmblọm bẹ́ẹ̀ tàtẹ́lẹ̀ ọ̀dọ̀ ẹ̀ náà ti bá ti rà kí ni wọ́n náà ṣe jọ ọ̀nkọ́ lọ́wọ́ ni ó sì kẹ́yìn bá ti wọ́n wọn ló kó gbá wọlé ẹgbẹ́ tí ó fi rọrùn láti máa ṣe tí wọ́n ń ṣe níbàjẹ́ o ọ̀dọ̀ ẹ̀ náà ti ṣe ní ọ̀dá yàtọ̀ sẹ́yìn títí ń ta nǹkan bọ̀ tẹ́lẹ̀ lẹ́sìn kẹ́sì gbà ló gbé gbà rẹ̀ wọ́n máa rà ń gbà wìtìwìtì gan kó yẹ kó kó máa dùn mọ́ lórí tí wọ́n ń ṣe tó fi ń ṣe lọ́wọ́ bá wọn ṣùgbọ́n ìsìláàbò kẹ́ni kó ń kó wá wọlé torí pé tí ń jẹ bọ̀ tẹ́lẹ̀ nu ṣùgbọ́n tó ń ṣe tẹ́lẹ̀ kó ti mọ̀ pé náà fi ṣe ní tí wọ́n ń ṣe yìí wọ́n lọ wá mu dé àrọ́wọ́tó wọn ọ̀dọ̀ ẹni tí ń ra ọ̀dọ̀ ẹni tí ń rí gbogbo eléyìí tí ò bá mu ni kí ajáwọ́ mẹ́ àǹtorí pé abẹ́rí ń tá jẹ sáàmù káfíìmọ̀ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bá gbogbo gbọ́dọ̀ ṣe kẹrin ilé ìjọ tí wọn ẹbí ẹbí jẹ kẹnu bẹ ni wọn mùsùlùmí ò ní ṣe gbogbo gbogbo tó bá bá ti wà lẹ́mí rárá o tó bá ti ní í ṣe pẹ̀lú tẹ̀sìn tó bá kó Islam tẹ́sìn kan náà fi gbé lárugẹ ọdún yẹn sí ni kó lè fi tẹ́lọ mí wọ́n sì dé ilé awo nǹkan ní òun ọkọ òní ò bá wọn kàn ṣé lè wá bá wọn jẹ mọ́ wá nítorí owó tí wọ́n gbà kódà kí láwọn wá ṣeré ń ṣe kán mọ́ tàdúrà mọ́ bá wọn ṣe kí ní dáadáa kó jẹ́ pé òun àyẹ̀rẹ̀ wọn lọ́wọ́ níbi tí wọ́n ń ṣe tí ò dáa yìí náà tó ẹ̀yin màmá wa ẹ̀yẹ gbẹ́lẹ̀ yẹ pàápàá jùlọ tẹ̀sí àyípa yín púpọ̀ torí pé àní fẹ́ gbójú mú àní fẹ́ tẹ́ kẹ̀ àti wá gbọ́ ìyá alágbájá kí wọ́n á kí wọn wọ́n lọ́kọ̀ wọn kí wọn gan wọ́n lọ́kọ̀ wọn kí wọn gan happy new year happy subhanallah ìyẹlẹ ìbámu tí wọ́n náà bá ti ń kí báwọn tó bá gbà pé ọdún náà ṣe ọ̀sàkùn tọ́lọ̀ wa subhanahu wa ta'ala tó fi rán nílò ọ̀ràn bá gbà pé sọ ọdún bóò gbé àtọ́nu kí ni ẹ ní tọ́jú tó pé nǹkan yóò dá o kọ́mọ́ àárín sọ lọ́dọ̀ ọ̀wá àti ìgbà kan gbà kò sí méjèèjì tó ká sáfù nǹkan yìí ẹ̀rí káà máa tún bá bá bá wọn ṣe ẹ̀rí gbà lọ́dọ̀ wọn ká ló tún máa gbé lárugẹ ṣe káàdì nígbà tí gbogbo ọmọ inú lé sáájú fẹ́jẹ́ kọ́ ni yó sáájú ìṣe bẹ́ẹ̀ fọ́ ọmọ tí wọ́n mọ̀ dáyà lọ́tọ̀ á dáyà tọ́ ìdáyà lọ́tọ̀ lórí dáadáa ni lórí dáadáa ni ẹ̀rí ọlọ́run kò fẹ́ ká báwọn ẹlẹ́bọ lọ kò fẹ́ ká báwọn ẹni ibi ṣe ọlọ́run wà látàkùnú mílíọ̀nù mùsùlùkìn ẹ bọ́ wà pẹ̀lú àwọn ẹlẹ́bọ ẹlẹ́bọ náà nà pẹ̀lú yóò torí pọ́ńpà níbi wa isa àlẹ́ ìsàlám àkànfà wọn ti rà lẹ́bi àkọ́fà náà bọ́ gbìmọ̀ pẹ̀ ọlọ́run mímí náà mẹ́sìn náà fọ́nrakù dínà hàn àwọn tó fún èsìsì yẹlẹyẹlẹ tó bẹ́ẹ̀sì jẹ wàkánù ṣíyà sọ́dọ̀ onírànà onírànà ni wọ́n ẹ̀sẹ̀ nínú rẹ̀ ti wọ́n gẹ̀rẹ́ àárẹ̀ ìṣe ìbá wọn ṣe tí wọ́n ṣe tó wà pé irọ́ ní kò ẹ̀sìn àwọn kó wọn gbà mí ẹni tó ní òsì ẹ̀sìn àwọn báwọn ní onírọ́ lòun náà ṣùgbọ́n gbà pé

ẹ̀rí ìjálùkọ la fún nílànà tiẹ̀ ìlànà àwọn mùsùlùmí kò dàrú kò sọ́dọ̀ kérésìmásì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ìrìnyà mí ẹ̀ ọlọ́run bá tìmánà wá sàálà ó ní fún mọ̀jà ànáka aláṣẹ̀rí àtẹ̀mínà amúrìfà tẹ̀lé ìhà ọlọ́run láàlá gbé ṣẹ̀rí àfúnlẹ̀ mùsùlùmí tó dúró déédéé oníkẹ́ tẹ̀lé ọlọ́sẹ̀ tẹ́bi àwọn alẹ́dínà láyà àlámù ẹ má tẹ̀lé ìròrí táwọn tó ń dákan mọ̀ akọrin yóò fẹ́ gbélẹ̀ ara rẹ̀ lọ́dún tó ń ṣe ẹ má tẹ̀lé ọlọ́ni lè fẹ́ gbà lọ́wọ́ wọn ìnáwó

nígbà tí kálukú bá ń yàtọ̀ lè njó tẹ ẹ lọ́rùn bí àwọn tó lọ́n sọ pé ní òun láìka olùsọ́rọ̀ lè bàrí ìyá àwọn ẹni bí njó tẹ ẹ lọ́rùn kọ́ ọmọ bá wọn lọ tí ò bá ti tẹ ẹ lọ́rùn mọ́ bá wọn sọdún wọn jẹ́ ká máa dá nǹkan wọn ṣe a mùsùlùmí tó dádúró ìdádúró wa láti fi ẹwà ẹ̀sẹ̀ láti yàn wọ́n ṣùgbọ́n dáná máa máa yọ̀ lẹ́yìn pé gbogbo táwọn ń ṣe mùsùlùmí ń kàn wọ́n lọ́wọ́ eléyìí tí ò bá mu ni pàápàá jùlọ ọdún ó ń ṣàmì ọdún ó ń ṣàmì wọn náà máa ń tọ́jà lárugẹ ni wọn ní nígbà tó sẹ́yìn ó ń gbẹ̀yìn ní ò bá wọn ṣe èmi ti bá wọn ṣe ọ̀fun èmi ti ní yẹ nǹkan ìgbọ̀nsẹ̀ tó burú bíi à ìkẹ́kẹ́ náà lẹ́jọ́ ṣe lọ wádìí ìpìlẹ̀ tiẹ̀ náà òun sá sọọba o bá fẹ́ sí nínú àwọn ẹlẹ́bọ tó ti máa ní inú ìsìláàmù lọ́wọ́ kọ́nà bàtà wà náà sára kó sàmì wa kó sàlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó lè ká lè róòtọ́ róòtọ́ kó lè ká lè tẹ̀lé àmọ́ tàdúrà yìí náà ní àná pé ká ká sì lè ẹlòmíì náà ti ń àti bákan náà kó jẹ́ ká ara ìdá aláìdá ara ìdá lẹ́yìn làwọn ọdún tó ń ṣe kó jẹ́ ká lè jìnà sí i. ọlọ́run àti wàhálà wàhálà àlá kó nu adó lórí òdodo wàhálà báwa sálàmù alá nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. الله أكبر الله